láti àìní tó fi bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ tó wọlé ayé lóru tó mú ọlọ́rọ̀ gbogbo ayé ọlọ́rọ̀ láti bí àti ọlọ́rọ̀ yìí. torí pé gbogbo ìròyìn bá tẹ̀lé lọ́wọ́ ẹlòmí ìgbàlódé yẹ ní ọ̀rọ̀ bọ́lọ̀ tí ò ní ọ̀rọ̀ lórí ìgbẹ́. Adébẹ̀ sọ̀rọ̀ wá fún ọjà kọ́rọ̀ ìlú nínú àmọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àdìgbà lọ́wọ́ sọ́ọ̀rọ̀ gbòòrò sọ́ọ̀rọ̀ gbòòrò àyà ìfìfọ́ ìgbé àwọn ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير الله عز وجل أمر إذن أمي الله الذي خلقكم من ضعف الله لا تعي تأبيده ثم جعل من بعد ضعف قوة lẹ́yìn ìgbà tẹ́ ti ilé ẹgbẹ́rẹ́ ọlọ́run wa lọ́gbà ara wọn láti inú àlọ́ ọlọ́run. ثم جعل من بعد قوة ضعفا وشيبا lẹ́yìn ìgbà náà tẹ́ ti ilé igun tẹ́ ti pátó ọlọ́run tó wá sọ ibi ẹ̀ tó jẹ́ pé ibẹ̀ tó dé báyìí ẹ̀ tọ́lọ́ bá ní ìbára yìí àti gbogbo. ما هنا الوجود الوجود الله رب العالمين يحفظكم عن الأذى إن تبرع من تعلو من الأذى بذلك وهو العزيز القدير الله عز وجل من ونحقر nínú àmì láti mọ àánú ọlọ́run olú àti ká pẹ̀lú rámọ́tò láàrin wọ́tò òbí wù bí jáde sáájú mọ́lẹ̀ ìgbà yàrá wọ̀yà lóha وإعطاء وإعطاء القدرة على التطور والتطوير بسبب ما ظهر الله من العلم والحكمة. قلنا لعبد الله صفى أمر síbi wípé ọbẹ̀ ìdíyàn náà wà ní ẹgbẹ́ ọmọ lórí ìfẹ́ nínú àwọn ọmọ náà bọ́dá adájọ́ ìfẹ́ ìdára rẹ̀ bọ́dá adúgbò omi ìdára rẹ̀ gbójú àtúmọ̀ ìdára rẹ̀ nínú fi ọlọ́run nínú àwọn rẹ̀ lórí kọ́bẹ̀ ìdíyàn náà wà ní ẹgbẹ́ ọmọ lórí ìfẹ́ olùfẹ́ bá ti wà àwọn àjẹmọ́ ló kún bẹ̀rẹ̀ lẹ̀ kẹ́ńtẹ́ ó lè mọ̀ wọ́n yọrọ wọ́n fẹ́ fi wà bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ti kúnlẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ ni bí wọ́n bá tó ti fi yọ̀ da inú wò ilé àpò ilé àpò ilé àpò ilé àpò àti bí òbí yẹn bẹ́ẹ̀ ti rọ alówó lùgbẹ́ lọ́nà ìwọ̀n ìfọ́lẹ́ inú wọlé rẹ̀ àwọn gbọ́dọ̀ lọ́dún ìfọ́lẹ́ rẹ̀. nígbà tí àwọn ọlọ́run ọlọ́run pé àwọn tó wà nínú ẹgbẹ́ ọmọ lórí ìfẹ́ yìí lẹ́yìn ìgbà táwọn àgbẹ̀nú táwọn náà ti yìí tọ́lọ́ ti tẹ̀lé wọn ọlọ́run tẹ̀lé wọn tán kò bí ìfẹ́ kò ìfẹ́ tó dáadáa bí àwọn ọmọ ìwé ènìyàn. ọlọ́run fún wa fún wa ní ọpọlọ àti agbára.

ọ̀rẹ́ ọ̀bàlẹ̀ òní àtàrà mọ̀lẹ́. nínú ìlú wọn bá wọn bá wọn lẹ́nu jọ̀ọ́ láti bí àtúntò ẹgbẹ́ ìlú ìbọ́ ìbọ́ ìbá ọ̀pá kí wọ́n tó fi dé ìgbà ẹ̀mí mọ́tò àti tó máa ń yí àti ìlú. nítorí ẹ̀rọ báwọn ó lè gbà wọn ẹ̀sìn jẹun ọkọ̀ lè gbà wọn ẹ̀sìn jẹun tó lè pọ̀ ànáyà ti dùn yóò. ọ̀nà ìgbìyànjú ọ̀nà lórúkọ báyà táwọn ènìyàn ní ìgbẹ̀mẹ̀lẹ̀ bá tí tó ni wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ àyà. ni wọ́n kàn kàn Iná Nígbà tí ọmọ náà tó rẹ̀, ìjọba náà tó rẹ̀, lùdúnú àwọn ìdá ọlọ́run táwọn ọdún wọn wọn mú wáyé ayé ètò tí wáyé ayé ányọ́lọ́ àbọ̀tì ányọ́lọ́ sẹ́yìn tí èyí ti gbé jíjẹ táwọn ayé ìjẹ lójoojúmọ́ pé àtàrà wa ti jẹ tágbára wa ti jẹ gbàgbára wa kọ́ nípa ìmọ̀tọ́lọ́ fún ẹ̀dẹ́ ènìyàn tẹkinọ́lọ́jì ti dọ́lọ́ gbogbo nǹkan ìbẹ̀rù yìí ó ní tó ti pẹ̀tẹ́lẹ̀. ẹ̀rọ àwọn ìwé ń pọ̀ tó ẹ̀rọ bí ìrọ̀lọ́ náà tó ń ṣe lé pọ̀ tó. bọ́lá ń tẹ̀lé lórí fóònù yìí ọ̀làgbára pọ̀. ọ̀yẹ́ fi ọ̀pọ̀ lórí ìlọrin wa lórí ẹ̀mẹ́ pa tó ní bá ní ìfọwọ́sọ̀ sí ìgbẹ́jọ́ rẹ̀ pẹ̀lú ọmọ wa wá. gbàtọ́ ó ti wá ní pé wọ́n sọ bí ayé di ọ̀rọ̀. a lọ́pẹ́ àwọn àjẹmọ́ ní fóònù yẹn àbáwọn ẹran àbáwọn ẹran àbáwọn ẹyẹ fáwọn náà ló fóònù abájú lọ́ọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn lẹ́nu àlọ́ ọ̀tọ̀. lọ́nà tó wọ́n lọ sọ́lé káàkiri ọ̀hún náà bá yí ní àádọ́ àwọn ọlọ́run àti kàtàlí tó pọ̀ fún àdúgbò àdáhùn. وحملناهم في البحر والبحر المرمان الجلد مرمان الجلد أولم سرر ورزقناهم من الطيبات من الدخول فرجع جماعته أسررهما وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أكبر أكبر بولي أولو أنواع من الآيات لا رب اللهم tó fi lọ ọlọ́run gbọ́dọ̀ àwọn ẹ̀dí ìdúró ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ lọ ògbólógbó wọn bá bá bá lọ àgbẹ̀ káwọn àyẹ̀ wọ̀rọ̀ ọmọ ẹni ọ̀dọ́ ọlọ́run tí ò fi mọ̀ wá. ìgbọ́dọ̀ ọ̀pọ̀ wa pé ìfọ́pọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run agbóná fún ẹ̀dí ìdí lọ kò sí ìgbẹ́lẹ́ bí ìgbẹ́ náà lọ́wọ́ wa ká nínú táàkì máa àánú ọlọ́run yìí náà lọ́lọ́run tó bá sí nínú sọ́lọ́tì làálà ayé àtìní sí ayé àkàrà ọlọ́run tó ń pè ìkúra àti ìsinirọ́ bí kẹlẹ́lẹ́ ní kálọ́tà kálọ́tà ní ìsáàlì ní àlàtà ìkọ́ra àwọn ọ̀kúta ní àkọ́rọ́ alẹ́bí àdìlánà bẹ̀rẹ̀ kálánì àdìlánà ní ìsáàlì ní àlàtà ọlọ́run ní àti ní ìsọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀. máa ta máa ta sí júbílì tó wá fún ọ ilé kọ̀ọ̀án pẹ̀lú orúkọ ọlọ́ọ̀bà rẹ̀ olùyọ́ alẹ́ ìlera ọlọ́run ti kó lọ́dọ̀ gbogbo ẹ̀dá pátápátá kálápàlẹ́ ìrìn sáà nínú aláṣọ ọlọ́run ọmọ ẹ̀jẹ̀ ní àti ẹ̀jẹ̀ níbi ìkọ́ máa ta ìdílé ìmúwá bọ̀ وربك الأكرم اللهم أعلم رسولك مثله الذي علم بالقلم ọlọ́run àgbè pé nípasẹ̀ bèbí ìkọ̀wé ó fi àìmọ́ iye tí wọ́n fi mọ̀ wá lọ́sọ̀kọ̀. aláàbò sáánù àlàyé àlà. nítorí ẹ̀yẹ́ ìlú ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti fi mà láti pàṣẹ bèbí ìkọ̀wé. bèbí ìkọ̀wé ti sọ ọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ náà ní òní níjẹ̀ arákùnrin ọlọ́run níjọ́ tó o ti dìbẹ́ lọ́pọ̀ ẹ̀ ìdè ni wọ́n kọ́ ayọ̀wó inú gbó ó ń ṣe kàdá wọ́n wà lọ wọ́n wà gbẹ kálámù láti lè yẹ mọ́ lọ́lù ọ̀pẹ ẹ̀fọ́ ẹ̀ wọ́n wà gbẹ kálámù wọ́n pa èyí tó ọ̀pẹ ìjọba àti náà àti lọ ní ìdí ìrìn mọ́ onímọ̀ kábíyì yìí wọ́n wà pàlà wọ́n wà pàlà bí láàyè wọ́n gbé mi wọ́n wà pàlà bí láàyè wọ́n ti àti bọ́ yìí bí wọ́n ti ti bọ́ kàdá ní wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá gbé yìí ti bọ̀ ayé kó mi lé lé lẹ́yìn tó tó jẹ́ mi kó wáyé ìlú ẹ̀mí ìgbẹ́lẹ́ yóò gbé kàdá lọ́wọ́ ìtumọ̀ kálá wọn bẹ́ẹ̀ ni ẹ̀ ìgbà tí òun ti ìgbà òun ìgbà development ìgbà tó fi ká láwọn èyí gbà bá dájú náà èyí tó lọ́wọ́ àgbẹ̀ ní ẹ máa fi kọ̀ ọ̀kan ẹ máa fi kọ̀ ọ̀kan kò sì sí ìwé kẹta ọmọ ọmọ òwe wà báyìí ara àtẹlẹ tí wọn kọ sí òkun lọ rẹ bẹrẹ ní ẹ dájú ọmọ pa wà ó ìwà dájú ìjọba ẹ wọ́n tó di ọlọ́ọ̀ ayélujára kò ní ọlọ́run lọ́mọ ẹgbẹ́ wọn tún máa kọ̀wé lọ́la ti dá àmà ọlọ́run lọ́mọ. gbọ́mọ ẹ̀dẹ́ mi àpò ní ilé ẹ̀kọ́ ní kò jẹ́ ọmọ rẹ̀ pálá. bí ọmọ rẹ̀ kò bí kọ̀ ọlọ́run tó ti kọ̀ wá lọ́nà lọ́gbẹ́. lọ́nà ọ̀gbẹ́ ní alẹ́ ti arúgbá náà rẹ̀ pálá. ọlọ́run lọ́ fi ẹ̀kọ́ kọ́ ẹ̀dẹ́ mi látara gbègbè kọ̀wé. alẹ́ ọlọ́run wọn bẹ̀ ní ìyẹn kí ìtumọ̀ tẹ́ nínú àwọn ọlọ́run ẹ̀rọ ti fi gbogbo sáànù lójoojúmọ́ ìmọ̀lọ́rọ̀ náà fáànù ìfẹ́ bí ayé ti ìmọ̀lá ní àwọn ìjọba tí a ti fi gbọ́ra wọn kó lọ. dẹ́gbẹ́ nípa làásù ìmọ̀tàlá àwọn ìjọba tí ìdíjọba ti jọ ní ti lọ́dún tó ti lọ sí ti tí a ti fi gbọ́ra wọn. mọ́tò làwọn kò lójoojúmọ́ ìmọ̀tàlá àwọn ìjọba tí a ti fi gbọ́ra wọn.

tí ọ̀dà tí ọba ti rí àwọn ọmọkọ ìdá bí ọkọ ọmọkọ yẹn. ìwà ń fojú òkú ìfọmọ ẹgbẹ́ ènìyàn kò sí èdè ìwòlé bá lọ́ba ti sí tó o sì wúlò bá wọn ìyìn látara ẹ̀ ọlọ́run kò mọ àwọn rẹ̀ lọ́ba kọjá lẹ́yìn òkú bá wọn ìyìn kò sí ìdílé òkú ìyìn rẹ̀ mọ̀lẹ́bá ti tó ń di dada àti ọlọ́run yóò máa dé fún ọ. bá a bá tilẹ̀ bá wá di dada òwúrọ̀ sísáyẹ̀sì tẹkinọ́lọ́sì tá a dì lọ́wọ́ pẹ́pẹ́pẹ́ yàtọ̀ àbáwọ̀ ní òtún tọ́tọ́ ní tẹ̀lé rẹ̀ lọ́mọ ẹ̀mí yẹn tó láti ti lọ́mọ ẹ̀mí pé àwa ti fi ìwé kankan ibi ìdí máa ti sẹ́ nàìjíríà kọ́pì rẹ̀ yọ ọmọ ẹ̀mí ọgbọ̀n mi àlùfáà ti rọ káàmù ẹ̀dùn dé kọ́pì ọ̀dọ̀ kódà ẹ bá ti lọ́kọ̀ kọ́pì nǹkan ní ìfòyín ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ náà dá òògùn náà mọ̀ yàtọ̀ sí dúdúké àlùfọ́sọ̀ lọ́rọ̀ ẹ̀mí ìgbàlẹ̀ wọ́n kàn jọ ọ̀rẹ́ yìí ní ìkóló kan lọ́sàn máa yọ oúnjẹ lọ́sàn máa yọ fún mi. Tòun yóò lọ gbé ní ìmúlọ́pàá yìí ní ìbáyà yìí lọ. Ìmúlọ́pàá yìí ní ìmúlọ́pàá tẹkinọ́lọ́jì lọ. Bọ́bá ti lọ àyẹ̀ ẹjọ́ kọ́ jẹ́ ibi orí ọ̀dà àgbàdo fúláwọ̀ yìí ti fi àgbègbè sílẹ̀. Ó lè wo táwọn ti lẹ́yìn ẹ̀sìn. Tọ́lá ọba yìí káwọn àti kájàrà ni gbogbo ẹ wọn lọ àkọọlẹ ọ̀rọ̀ bọlọ ní kí gbogbo nǹkan ọmọ rẹ náà ti rìn. bá a bá tilẹ̀ ká tó lè tún ní ìjẹ́ ní ìlú náírà ọlọ́wọ́ tó fi kó lù wọ́n náà. ní ìjà pàdé náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tọ́pọ̀ nínú àwọn ọmọ ọmọ ni kò yé wọn kò yé wọn sí ìjẹ́ bá tó sí ìtẹ́jẹ́ náà sí obìnrin wọn ọlọ́pàá tó fi yá aláwọ̀ ọ̀dọ́ ọlọ́pàá mi nà ẹ̀yà àti ìdúnyá wà ó máa ń yẹlẹ̀ àti wọ́n ti mú wọn àti wọn. ìtọ́ka nínú àlàáfà lè yá ayé nìkan ló yé wọn sí ṣùgbọ́n ìtọ́jú náà àyè ìyá àwọn àkọ́ni fọ́lọ́wọ́ àpá ẹ̀. kò yí mọ́ nígbà tí o yí mọ́ o nígbà tó bọ́ sí ọlọ́pàá tó pé àwọn àyà tó yàtọ̀ bá kàwé wí àrùn òṣèlú máa padà àwọn àrùn kàrọ̀ wá sí wọn àwọn sọ̀rọ̀ máa ń bẹ̀rẹ̀ náà wọ́n ìlà ẹ̀lẹ́ àti ìlà ẹ̀lẹ́ àti wọ́n á dà ní mùsàlùmá وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون ọlọ́dún àwọn àdúgbò ẹ̀ka pàṣẹ táwọn sáàbù nínú òde làákàyè ní kí àrùn tuntun yẹn tí wọ́n ronú sẹ́ni ara wọn bẹ́ẹ̀ nínú ara wọn tí wọ́n ti làákàyè ìgbé máa kàlákàlá láwọn sàmáwá wọn àwọn ọmọ abẹ́rẹ́ wọn máa ń la ẹ̀ láti. ọlọ́run ọ̀rọ̀ àdéhùn yá sọ́mà àti ilẹ̀ àti gbogbo ti mẹ́rẹ́ àwọn méjèèjì bí èpè láti òdu lọ́dún ìwọ̀rọ̀ ó ní wàhálà ní ìfúnta fún wa tí mo ọmọ tó mo ọmọ tó ti láti kò ní lọ́dọ̀ ọlọ́run ìwọ lè má mà ájàdé musa tó tó mẹ́nu rẹ̀ tó sọ́dọ̀ ara rẹ̀ tó bẹ̀ báyìí ní ọ̀pá rẹ̀ ó ti wà lọ́dọ̀ ìfẹ́ ní ọlọ́run wa yìí ní akẹ́kẹ́ yìí rọ kí náà ní náà tìbí lè kọ́ ìrọ̀ bí lè kú làkà lùún. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fi ìpè sí ìpàdé ọlọ́run ọba wọn olùtọ́jú wọn. àwọn àyàwó yẹ kí ó fèlè àpò fàyàǹdòrò kéré bàtà náà ti bá tẹ̀lé lẹ́yìn ìdáná ọ̀rẹ́ rẹ̀. káàdù àtẹ̀jà nínú kúwàtà wà á wà káàdù àtẹ̀jà nínú kúwàtà wà وآثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ọlọ́run àkọ́kọ́ lójú kan náà lọ́mọ ẹ̀jẹ̀ ní ẹ̀jọ́ kó sí ni àwọn káàdì ní mọ́tà àtàwọn ọlọ́jọ́ wọn lójú kan náà ni wọ́n jókòó sí ni àwọn àdàkùnrin ẹ̀sìn ìlú òkèlà àbùkù. nyɛnti awa afu wala mi yiru ti alifi mi ti ha awa ba ti wala yɛ ti wa wala ati ti tɛ yɛ awo lɛ mi tɛ tɛ tɛ ma ti ba yɛ yɛ wa yɛ ɔfu mi ti tɔ yɛ mi wa yɛ awa la mi yɛ yiru afa ayi wala mi yɛ yiru yɛ wa yɛ la afu mi ti wo yɛ na ati ba na ti tí wọ́n wò yé kí kí ni àtúkọ̀ náà àwọn tó bá wọn. ìbàdàn nìkan ló tó kò sí rìn káàkiri lọ́ọ̀rọ́ọ̀rùn lọ́ọ̀nà jáde kó nàìjíríà kọ́ ọ̀rọ̀ nǹkan àwọn èèyàn tó tàbí kó ìgbàgbọ́ ìgbà kú ni.

tọ́lọ̀ ń pàmò ọlọ́ni àwọn àlùyẹ sí irúgbìn àrùbí wọn ò wá nìkan lórí ilẹ̀ ní ìfọyà ń lò pé bàbá náà ti máa kú lẹ́yìn ìrìnàjò ọ̀rí nínú. tí wọ́n wò ó sí ìkànnì tọ́tẹ̀lẹ̀ táwọn èèyàn tó sáré wọn àwọn èèyàn wọn ni káàmú aṣáájúdá nínú kú wàtá àwọn èèyàn ti lé agbára ju àwọn ń kà lọ wàá sáà mú àwọn wọn a ti máa ń wo tí wọn bá já owó lọ báyìí sálámì ojú òsì bẹ́ẹ̀ ni wò ná ibi náà lọ́wọ́ fún ọyẹ agbára dé wọ́n á máa wo ha wọ́n lórí wọ́n kọ́ lórí títí títí bẹ́ẹ̀ tọ́ka lórí akara ti máa wo ha tọ́pọ̀ ìlú báwọn ará mọ́ta bẹ́ẹ̀ ti lu mọ́ta lọ ṣùgbọ́n wọ́n wọ̀dá adúlóró lórí ìgbèlè bá yìí náà sí. àwọn òṣìṣẹ́ wọn wá wá báwọn pẹ̀lú àrùjáde látọ̀dọ̀ ọlọ́run bàbá káàná láàbù ilẹ̀ mímọ́ fún mi. Èyí bọ́lọ̀ fẹ́ sàbòjì tí wọ́n wọlé àwọn Àwọn wọn ọlọ́run wá fún ọlọ́dún ìyá tó lé ìlànà ìtọ́jú fún àwọn ẹ̀kẹ́ sábúrú kí ló ti fà áńgáṣá òwú ní àyà ìdá ọ̀rọ̀ ọlọ́run wọ́n tó rọ́ àmì ọlọ́run tó fi lẹ̀ wọ́n tó rọ́ wọ́n á ti káàdù àwọn ọ̀gá òwú ní àyà ìdá ìlú. wọ́n wá sí àyà ọlọ́run wọ́n fi ń tilẹ̀ yẹn. nígbà tí mo nígbà tó bí ọlọ́pàá wọn rẹ àwọn ìtọ́jú ọlọ́dún padà máa lé ìlú mọ́kù gbèlà bí ìmọ̀tò wà ọ̀là ìta àkókò bá a. ọlọ́run kó ìgbà bá wọn ó sì dọ́gba káàkiri ìyá ẹ̀ lóko wà nílé wà bá nílé láti wò kánà ọlọ́run ilẹ̀ padà lé wọn bí wọ́n rà ayọ̀ fáwọn tuntun bá a. kéèyàn orí àjẹ ní sẹ́kọ̀ọ́ rẹ̀ yóò tún balẹ̀ ó sì jọ́ sẹ́yìn lọ ọlọ́run kan ló nìyọ. ẹbí ni àwọn ọmọ bá a jẹ́ lọ́wọ́ tó ń kú lọ́wọ́ rà tó ń kú lọ́wọ́. ọgbọ̀n máa ti ẹ̀yìn ọgbọ̀n máa lọ́mọ ní ó sì kojú wàhálà irú ẹ̀ kó nìkọ́ lọ. wàlá ayé àpáàbò wàlá ayé àpáàbò tó máa ọlọ́run náà fún ní ẹni bẹ́ẹ̀ ló ń gbé ìtẹ̀kẹ́ ọlọ́ba tó fi aláhùn yẹ́wúdà òde pàdésọ̀ tó tó máa yọrí yó ọlọ́lọ́bẹ̀rẹ̀ dídá ẹ̀dá kì í tẹ̀lé mẹ́ta tó máa yọrí yó bí ẹ̀ bá tó tán ọlọ́run dá padà tó máa yọrí yó ìjà ọlọ́dọ̀ mẹ́tọ́ wá sẹ́yìn padà sí wàyẹ̀ ọ̀pọ̀tọ̀ tó sáà yóò ní ìlú mojú ìmú níjọ́ sáà tó sáà mọ̀ ọ̀dá ìyẹn kò ní lè tọ́nu kankan òkú dúró bá wọn. wàlá fi àkóso láwọ ní ìtura ká ilé ìtura ọ̀tá tó fi ìtura ká ilé ìtura rí. akẹgbẹ́ wa òrùka wa tí wọ́n á sì ń lọ sí ìjọ kọ̀ọ̀lọ́ kò ní í ṣe ìgbẹ́kẹ̀kẹ́ fún ọlọ́run ìyá wa ìfẹ́ afẹ́fẹ́ wa ọbẹ̀ olùkọ́ ọmọ náà ń gbé ọlọ́dún kébé wọ̀nyẹ́ wọn bá sọ fún wọn sáájú yàwó wọn kébé yìí yàtọ̀ bá wọn bá kú pàtàkì tí a wọn bá dé ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú wọ́ọ̀rì ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú wọ́ọ̀rì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹtí lóta òtọ̀ lọ́tọ̀ òyìnbó tó wọn lọ́wọ́ فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحذرون ṣùgbọ́n àwọn tí wọ́n ní ṣẹ́ ni àwọn àwọn ìdàgbàsókè ti tẹ̀lé ayé ibi ọwọ́ àti ìdòwò gbé tó ìdàkúrọ̀tọ̀ ń bẹ fún o ìbánu ń bẹ fún o oríṣi ọ̀pá náà. àwọn akéde nígbà tí wọ́n ti jẹ́ lókè ìyẹn ń jọ̀gà láti oríṣi ilé yẹn kọ́ ní yàrá nínú tí wọ́n fi ń sọlá irú ẹ̀ náà lè tẹ́jú wá kọ̀ọ̀kọ̀ wáyé. ìjà ni wọ́n bí wọn pé ìgbà tó ń kọ́ nínú mi. ó ti di ó ti di ra ilé náà ó ti di ìdílé ajé ìgbà tó ń kẹ́ lọ́wọ́ pé àwọn oníṣẹ́ kẹ́ ẹni wà láti ló máa yẹ ẹ̀wò ìṣẹ̀lẹ̀ ìdájọ́ ẹni kọ́ ilé ìwé ìdí kọ́ lórí mẹ́wàá. olùkọ́ náà jẹ́ kọ́ wọ́n kàn kọ́ mọ́ dàbí láti gbàgbá ti wà ní láti wà láti wà lábẹ́ wọn. wọ́n kàn kọ́ mọ́ dàbí ọlọ́run ló tó lè dà wọ́n lọ ọlọ́run yẹ ló ti lọ. bí o ti wá mọ́tòrò rẹ̀ kò èyí sábẹ́ nípa àwọn ajẹ́jà títí tí láti ní àwọn ọ̀dọ́ ní ẹ̀rọ ilé ìlú èkó ti bẹ̀rẹ̀ ká ah, àwọn ilé ìwòsàn ti dáwọ̀ mọ́ àwọn ilé ìwòsàn ti dáwọ̀ mọ́ ìmọ̀lọ́mẹ́tì tó ti dé tó ti di omi láwọn ọlọ́ọ̀lọ́ àwọn ilẹ̀ tó wá tẹ̀sí ló ta ọmọ ìbẹ̀lọ́pù àwọn olùwúrí táwọn ti kọ́ ẹ̀wùn tá ẹ̀wùn tá fún gẹ́gẹ́ ìgbélé ayé gbogbo ìtọ́jú wa ló ní ìsìn bẹ́ẹ̀ kò ní kó gbẹ̀sán nínú والتقى وجه ربك كل الجلال والإكرام gbogbo tó bá lórí ìfẹ́ pátá náà ti bá wọ ọlọ́run bá wà nípa ní ọ̀sẹ̀ kù. nínú àjò láti máa lu ọlọ́run ẹlẹ́ẹ̀kẹjọ oní àjẹsà àtijọ́ rákọ́tù láì sàárà sí ìgbìdá ẹ̀sìn bíbá nípa tó ń di ìtọ́sọ́nà wa òkú ẹ̀dá ìpín ọ̀sẹ̀ ìbámu òkú ayọ̀ fún ìtù àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àjọwà rẹ̀ ó fi ìtọ́sọ́nà fún wa ẹnití ọba wa gba ìtọ́sọ́nà ọlọ́run kó lè wá sí ọlọ́kọ́sà lọ wa. ìtọ́sọ́nà tó ti fún wa láti fi nínú àwọn àjọbí ọlọ́run láti ajá máa ní ìtàlá sọ̀tà tó lórí àjẹjù ọ̀rọ̀ sáńtẹ̀ sọ̀tọ̀ lọ́wọ́ àjọṣọ́lá ó ti sọ síra kalẹ̀ fún wa tí ó jẹ́ ìtọ́sọ́nà torí ní ti síra tó lọ́n ti sọ síwájú tó lọ́n wá parí ẹ̀ pẹ̀lú síra tó fún àdúgbò àwọn ọ̀sán ọ̀sán àti kòrán tó lọ́n ti lé àyẹ̀wò ẹ̀yìn tó lẹ́ tó kọ́ ní ọjọ́ olùdójú gbogbo àwọn olùdarí. nítorí ajé irọ́ táwọn ènìyàn ti kú ìlú tọ́ka kòrán tó bá rẹ̀ lórí jáde káyọ̀ nìyẹn ọ̀nà káyọ̀ nìyẹn gbogbo ọjọ́ pamọ́ ìta àti ìdàlájọ àgbàdàmù ọjọ́ mọ́ọ̀sì ọjọ́ mọ́ọ̀sì ọjọ́ kẹta ọlọ́run kò á mọ̀ wá sàlẹ̀. gbogbo ọjọ́ pamọ́ tá a wúlò àti sùlẹ̀mán báwọn náà wọn sọ ọdún tó lẹ́nu lẹ́nu ẹgbẹ́ mi gbà wọn lẹ́nu káàdì bí ọlọ́run lẹ́nu ẹ̀sẹ̀ ń kú lẹ́nu kò á mọ̀ wá sàlẹ̀. ìgbà tí wọ́n sọ̀rọ̀ fún ọlọ́run kùránì kàmájẹ́ wà lóko mílíọ̀nù ẹ̀yìn tọ́tẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tọ́tẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kì í tó ọlọ́run ọ̀dà èdè bí wọ́n á dé lulẹ̀ ní ọlọ́run lọ́tọ̀ wà. ṣùgbọ́n àwọn wá sàlàyé ẹ̀ pẹ̀lú ìlà àwọn àtàbí ọlọ́run àti sọtìlà kalẹ̀ àánú látọ̀dọ̀ ọlọ́run bọ́ba tó gbọ́ àtìlẹ́yìn ìgbésẹ̀ láti ó fi sálọ bẹ́ẹ̀ di láti sálọ àdùnnà ẹ̀kọ́ àlọ́ òun ìsàlù ìrọ̀lá ìyá. kọ̀tẹ́nì kẹ́tọ́ lè fi ọlọ́run ní tọ́ba ti àti tọ́ba pàṣẹ tí o ṣe ló gbẹ́jú lẹ̀ lọ́wọ́ ìgbà tí ṣe báyìí à kọ̀tẹ́nì náà àmọ́ gbogbo tí ìlànà ìbá ṣe wọ́n lè yọ lọ́wọ́ ọlọ́run wa máa ń bá ní nínú tó lọ́sùn láti yá ayé ayé àwọn ọmọ àtẹ̀wọ̀ ọlọ́run yá àtẹ̀wọ̀ ìtọ́lọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ àtàdéjé lọ sí yá ayé àtìkọ́ wá sí àánú fáwọn ọmọ ẹ̀dẹ́ yẹn àtàtẹ̀wọ̀. nyẹ́rì bí iṣẹ́ tọ́nà tó náà nínú àwọn fọ́nà tó lọ́la rẹ̀ sọ́lá àánú ló kún rẹ̀ àánú lọ́wọ́ àánú rẹ̀ lórí àánú lọ́lọ́run lè àánú ọmọ ẹ̀dẹ́ yẹn tí ì àwọn ìgbà kílè bu ìdáná bí ọlọ́run lẹ́yìn rẹ̀ ẹ̀dá ló lẹ́yìn wọn òkúrọ́ yìí òkúrọ́ yìí lórí àwọn amadíà náà kó náà bẹ̀rẹ̀ lánàá bí ọlọ́run ó ń sọ púpọ̀. lórí ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láàrin lọ́wọ́ láti di ara ọ̀pọ̀lọpọ̀. ẹ bá rẹ̀ fọ́nà nípa amadíà jẹ́ ẹ̀dá yóò máa ní ìṣókò mùsùlùmí amadé àlò òǹgbàgbà fún amadé à òǹgbàgbà fún gbọlọmọ ahmed mùsùlùmí kàmí sọlọ láàyè gbọ́n náà ọ̀là àtàwọn mùsùlùmí ìlà wà àti mùsùlùmí àgbọ̀dọ̀ fún àgbàdá gbọ́ọ̀lì lọ́wọ́. ọlọ́ni àánú la rán pé kọ́ wá jẹ́ fún yín nípasẹ̀ òfin tó mú wá síra tó mú wá ìlànà tọ́tọ̀ ọlọ́run tó sọ láàyè nínú kùrán ní sọ́ọ̀tì làárá àyà fífi tù ọlọ́run tó wà lápẹ́rẹ́ jíjí náà ló ń bíbi tá a fi fọ́nì náà wà láàyè gbogbo àwọn wà mọ̀tà nípa omi nínú àwọn tó sọ àjò yìí náà afọmọsíra àti sàlàyé láti bí ìmọ̀ láti sàlàyé àti síra ọlọ́run níbi àlàyé ní ìbáfẹ́ wọ̀ wọ̀ síra ọlọ́run níbi àlàyé àwọn èèyàn tẹ́kẹ́ wà ní àwùjọ wa kọ́ ló ń tọ́lá àwọn kọ́lá wa ní. àwọn ti fásitì àwọn ọlọ́dún ọdún ìgbà ní wọn ti fásitì àti ìgbà sára ọ̀dọ̀ ìgbà ní. bọ́ ọba ti lọ láyé ìwé ìdí ọmọ ìgbà lọ́dún ìgbà wọn làwọn ta wọn àwọn àwọn èyí káàkiri àwọn èyí sára wọn ò bí yá lọ́dún ọdún ìgbà ní. ìgbà bá lò pọ̀ kódà àwọn yẹ̀wò kékeré ọdún wọ́n yí àwọn ọmọ nígbà tí wọ́n bá fẹ́ sálámà káàdì sọ̀rọ̀ bá àlè sọ̀rọ̀ àbáwọn àlè èyí wọ́n sọ pé àsàlámù àlè wọ́n sọ pé àsàlámù àlè ikú gbọ́dọ̀ ló ju ẹ̀ àsàlámù ẹ̀rọ báyìí ní ẹ̀rọ ìwé tó sáà. inú bí àyíká dọ́gba àyíká bá dáhùn ọ̀rọ̀ tuntun ẹ̀mí ẹ̀kú gbogbo náà sẹ́nu tí kò ọmọ tó yẹ wà lẹ́nu nínú oníyàn padà tó ti dúró àyíká fàlọ́ rẹ̀ yẹ lẹ́nu àti sàmù. ẹ wù wà lọ́kọ́ wa ìyáàmù ilé ìdílé ni àwọn tó gbọ́ tó bá ti mú ní wá tẹ̀lé kúrú ìgbà yìí mo mú tó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà nígbà tẹ nígbà tẹ nígbà tẹ àgbà mẹ́rin ló bèrè náà. Téèkì wọn bàjẹ́ wọn lọ lọ́nà ṣùgbọ́n nígbà tó ọ̀rọ̀ wípé ọmọ yorùbá ọlọ́run fún wa láàká yìí wọ́n lè bá lọ bá lọ ọlọ́run ti sọ wọ́n yìí yorùbá kò láàká ara rẹ̀ padà gbọ́dọ̀ sì máa jẹ́ ẹnu iná ló jẹ́ kí wọ́n ti ń fọ́ wọ́n ti ń fọ́ láàrin ara wọn ètò òkúmọ̀ ní mọ́tàlásẹ́ tí màá rọ ní mọ̀ yorùbá mọ́tàlásẹ́ òun mọ́ àwọn ọkùnrin kan náà rọ mọ́tàlásẹ́ àwọn ọkùnrin máa ń gbé àwọn òtún àwọn tẹ́lifíṣẹ́ kọ́ bá a dá àwọn yóò àwọn olù àwọn ọlọ́pàá kàkà àwọn náà làwọn ọlọ́pàá wọ́n ti láwọn òbí sábàmù tó mídíà àìmọye mídíà àìmọye ẹlẹ́sẹ̀ tí ń jókòó jíjọ àti ìfẹ́ tí ó jókòó dání ìfẹ́ sára tí ó jókòó dání ìfẹ́ sára. débi pé jọba ọmọ ìwé ìlú ń bà ọba lọ bá òwe fà ó ní òwe fà ó ní àìsàn tí ọ̀dà kò ní fún àwọn ọmọ mẹ́rin arábìnrin náà wà ní ọlọ́run ló ń bí àwọn gbogbo wọn. ó ní ọ̀dà àwọn ọmọ ìlú nàbí fúlàmù nàbí iná bẹ́ẹ̀ tó ló wọ̀ bẹ́ẹ̀ tó ti ní ẹ̀yọ́ sábẹ́ ní ìlú. bóòlù mi ni wàá jẹ́ ẹlẹ́kàlá ọ̀rọ̀ mi bíyà tálẹ́ntì nítọ́ tálẹ́ntì nítọ́ gbèlè tàbí wípé ẹgbẹ́ ló mọ̀ ọ̀sán láwọn ọ̀rọ̀ mi bíyà ó ń gẹ́rù nínú fẹ́lẹ́ ó ń gẹ́rù nínú fídíà tó ń táàbí oníkẹ̀ ìkejì lọ́wọ́ ìwọ́n náà ní kọ́kọ́ wà lọ. táàbí oníkẹ̀ ìkejì dáadé ní lókùn. kọ́lọ̀ kọ́ sàánú wa o kọ́ sí àdéhùn sọ́sọ́nà kan àkókò àdéhùn sọ́sọ́nà kan àwọn àdúgbò mọ̀lẹ́ wa ní ẹ̀dẹ́. ọlọ́run àti mo ti kókó ara mi ẹ̀ yorùbá o èyí jẹ́ báàbò mi káwọn kókó ara mi náà ti tẹ̀lé ẹ̀ yẹn. àwọn mùsùlùmí ńgbọ wa jẹ pé aláàbí lọmọ ìyàwó islam olóòlù kálámù sí bí n bá ń lọ lórí gbígbà yóò gbòdì sí ẹ lọlọ mi bẹ́ẹ̀ bá yẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ láti yóò fi ọkọ ọwọ́ sí bàbá àdìgbà ìyàwó mi kọlọ nítorí kó máa kọ ìlọ kọfẹ kọ káàkiri àbí ìfẹsí lọ wẹ. ìdí ẹsẹ̀ yó kọlọmọ sàlùwọ. tí àwọn ọlọ́run tó sọ̀kalẹ̀ fún wa àwọn àdìmẹ́bí ọlọ́run tó kún lọ́sẹ̀ sí wa nínú àmì àmì ọlọ́run ọlọ́run tó sọ fún wa ká lọ́wọ́ àwọn àyà ìlúlẹ̀ àmì ẹ̀ka gbogbo ẹ̀ kan sọ́ràtù náírà àyà ìgbọ́ àti àyà ìdí náírà bẹ́ẹ̀ náà ní sọ́ràtù ìsra àyà ìdí ọlọ́run àti ìsra tó ní ìtọ́kànjẹ́ bíi. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا كفارا ọlọ́ni àwọn asọ̀kalẹ̀ nínú kùrọ̀án ètò ìgbòkùrọ̀ nínú kùrọ̀án máa ń pọ̀ sí bá olú ètò ọ̀dẹ́ ìlú asọ̀kalẹ̀ nínú ẹ̀ wàrà fún ọ̀tún ètò ọ̀dẹ́ àdúrà tọ̀dọ̀ lọ ńgbà tó bá ti tẹ̀lé tọ́lọ́ wí yọ ya àánú nínú mímí fáwọn tó ń yóò dodo wọn láàárẹ̀ ìdílé dọ́ọ̀lì ìdàgbà kàkàrọ̀. àwọn àwọn àwọn káàdì dọ́ọ̀lì alábòsí ẹni tó fún tó mú ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó gbé bẹ́ẹ̀ lóye ìnú dọ́ọ̀lì mu ọ̀gá dọ́ọ̀lì mu iná ní mo ṣe ikú ẹtí ìṣẹ̀bọ̀tọ̀nà ọlọ́run fẹ́ pé iná gbólé náà iná ìṣeré kalẹ̀ ọlọ́run náà sọ́dọ̀ ji, èyí tó ga jù nínú àbùsí oná nílò iná ṣírí kalẹ̀ lọ́dọ̀ lùmọ́nù àwẹ̀ ìṣe irú nǹkan ní ìfọ̀mọ́lọ́ ọ̀gá àbùsí mi bàbá gbẹ pọ̀tọ́ tèmi mẹ́lòmí èyí ti àbùsí ló ti bó ti ti tọ́jú ọ̀gá àbùsí. pé gbogbo táà ń kú ìmọ̀ra ẹni gbogbo ẹ̀ ọ̀gá ìtọ́wọ́ ìlú yẹn. ọlọ́wọ́ tó kú ọ̀dà rẹ̀ ní ìdòdó na nàìjíríà àbára. àwọn káàkiri jẹ́ ẹgbẹ́ ẹlẹ́bọ mẹ́fà kò ní bẹ́ẹ̀ ara wọn gbogbo ní bá ti fà kọ́ àti ń kù ní olùwọ́n bá a ti gbé ní máa ní àwọn tó máa ń gbé ní fún ní kúkúrú yìí. lábàbà ẹlẹ́ẹ̀kẹjọ yìí náà láti wá yọ ẹlẹ́ẹ̀kẹsàn-án nípa wípé àánú lọ́dọ̀ ti pẹ̀lú kọ́ra àwọn àdébí ọlọ́ tó ti fi kíra àwọn. òfin tọ́lọ̀ wá gbé kalẹ̀ fún wa látara kíra ọlọ́run yìí àánú ló kún bẹ́ẹ̀ tí ó ti rí rí bẹ́ẹ̀ àánú ló kún bẹ́ẹ̀ tá a bá lù ú á fi ọ̀rọ̀ nínú ìjà yìí wa. àwọn Amẹ́ríkà Bírítéènì European country táwọn kò yí pé wọ́n ní ìrànkan fún àwọn development kò sí ìdájá tó dé kí wọ́n ní níwọ̀n ẹ̀bá tí wọ́n ti ń lo tọ́lọ̀ ọba bẹ̀rẹ̀ torí pé ọ̀bẹ tó ọba fẹ́ lórí ètò nínú òfin ètò ìdíje àdámọ́ ọbẹ̀ èdè ìyẹn náà ti mọ̀nà lọ́wọ́ èdè bọ́lá wa dé ìgbẹ̀tẹ̀ fún wa káwá dé ẹ̀rọ wa tó èyí tó fi nàlá wa wá lè dé èyí lè sọ wá nù pa ẹ̀ èyí lè sọ wá nù pa ẹ̀ lọ́dọ̀ fi nà wá lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ló yẹ káwá náà lè fura mà ọlọ́sọ tó bá fi mú wọ́n dé ní bí ní hàní fani tìtọ́rọ́ kàlá ní ilẹ̀ tí fatara ní náà tà àlẹ́ yìí لا أعتقد إلا الكلمة ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون نصرة الروم على كاتبة ọlọ́run bá tún wọlé àtàlẹ́ yìí ní káàkiri bá gbéra ìdúgbẹ́sìn ọlọ́run lẹ́yìn tó dùn tọ́ tó níyà sí ilé ọ̀dà فطرة الله التي فطر الناس عليها أدمت الله عليه من iná àti ẹ̀sìn ọlọ́run iná àti òfin ọlọ́run mákèsì náà ìtọ́ba àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ìyẹ̀wò tí ó wúlò fún un lọ́lọ́run sọ bí o ti sọ ọmọ ẹ̀dẹ́ ìyẹ̀wò ẹlẹ́ẹ̀dẹ́ gbọ́mà tàbí ìtọ́jú wa bá ń fi wọ́n sọ́dọ̀ lọ́wọ́ àti wọ́n sọ́dọ̀ sẹ́nu wa ní ìtọ́ sọ́dọ̀ gbogbo nǹkan ní ọyọ ìdá kó wọ́rọ́ sí ní ìgbésẹ̀ náà gbogbo nǹkan ní òun fẹ́ máa ń fi òun fẹ́ máa ń lò wọ́rọ́ sí ní ìyọ̀dá pé ó wù ọ́ lẹ́nìkan mọ báwọn ọmọ ìgbẹ́ náà àkójọ́ra àti bá bọ́ọ̀ ọmọ rẹ̀ ń kọ́ á bí bá ọmọ ìwà rẹ̀ ń sọ̀tọ́lá ayé rẹ̀ ń kọ́ kẹ́nìkan ọmọ bọ́ọ̀ mẹ́lẹ́ òjòrá àwọn ọmọ ìgbà tí wọ́n náà mọ̀ sí màmá àwọn èèyàn kan ọmọ àwọn èèyàn kan ayé àwọn èèyàn kan ìwọ́n náà ti mọ̀ ọlọ́run wa sọ̀rọ̀ ìrìn àjò wa sọ̀rọ̀ ìrìn àjò ìdí ọ̀dà tí òdòdúmọ́ lé ìdí ọ̀dà tí òdòdúmọ́ afẹ́tọ́ bá ti gbé ó ti gbé ìgbẹ́ ó ti gbé ìmúlò ẹ má mi kan bẹ̀rẹ̀ ọ̀hún pẹ̀lú wọ́n ti gbé ìgbẹ́ wọ́n ti gbé ìmú bọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìn yọ̀tọ̀ jáde gbogbo inú ìrònú ìsìn yọ̀tọ̀ jáde gbogbo àtìwò ìsìn yóò àwọn ìrọ̀lẹ́ ọlọ́ọ̀dẹ̀ká ló lè fún ọ yọ. irú ẹni bẹ́ẹ̀ ti lè máa pé ẹni ìdá òde dandan ṣùgbọ́n tí ọba ti ń di báwọn kódà bí ẹni kò tó lè oní ọmọ tó yí pọnà ọjà ìmẹlẹ ọtí mu islam wa ti ń là ẹ wa làtẹ ìlú mi kẹ́kọ̀ọ́ tó gbọrọ ọmọ mi níjọ ọmọ tó mẹ́rin ẹni tí wọn mú àti wàhálà tí wọn ti mú ní pẹtí mórí ẹgbẹ́ ló ń dìbà ọmọ ògùn náà lọ pẹrẹ o ó sì mú ọtí ọ̀gbọ́dá rẹ̀ wà láì wọ ìtọ́ka wọ èyí ta ó sì mú yọ yọ máa ń fi àwọn ọ̀dọ́ máa kó ìmọ̀ kó ìtọ́ka lọ lóṣù sílẹ̀ ní ma lóṣù mọ̀nà tó ń kéde ilé ìwà tó ẹ̀ tó ti gbọ́n lẹ̀ gbẹ́ ẹ̀yẹ́ bí lọ́wọ́ ẹ̀ ní wọn lé. ó ti sọ̀rọ̀ ẹ̀ kó tí ọ̀mọ ẹ̀ ó fi ti ìyàwó ẹ̀ náà ní wọn lọ sànù lọ. Tí Islam bá sọ pé tọ́lọ̀ bá sọ ló mọ̀ mọ́ ọtí, kéde pípọ̀ pé sí àǹfààní bí ọjọ́ àǹfààní mẹ́lẹ̀. Ṣùgbọ́n tí ó bá àǹfààní ẹ̀ Gbogbo mẹ́sì ọlọ́run àǹfààní mẹ́lẹ̀. Gbogbo sí ọlọ́run àǹfààní mẹ́lẹ̀. ó ní ìlàpá títí inú ìtẹ̀lé wa ẹlòmí rẹ̀ gẹ̀ẹ́sì ọ̀sẹ̀ tó wù báyìí nígbà tí ọba yìí tẹ̀ kò sì ní parada ó sàlùwà là ó dé mu ẹsẹ̀ náà yìí tó wà bẹ́ẹ̀ ayé ẹ̀rọ ẹ̀ẹ́nẹ́ yìí ẹ̀ẹ́nẹ́fà ẹ̀ẹ́dẹ̀gbẹ́ àwọn bàbá tó yẹ kí wọ́n ti wọ wọ́n ti wọ́ òfin wọ́n ti wọ́n ti wọ́ ngbọ́ ọ̀dà ti wọ̀ kan mò ń lé lọ́nà ọ̀dọ́ tó ti bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́tò mọ́tò mọ́tò nínú máa bẹ̀rẹ̀ ká ẹgbẹ́ olùfẹ̀lẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ máa wà wọlé títí ọmọdé ara ẹ̀ka ti ní ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ tó yọ lọ. bí ìlú bá ní ẹgbẹ́ ẹ̀dín wọlé tí wọ́n lè bá wà lọ náà gbà tó ọba lè kó alábà fún ilé ẹ̀ka ló ń bọ̀ ọba lè gbà tó láti gbà tó wọ́n lè fún ọjà rẹ̀. àwọn kẹ́kẹ́ tí ní àwọn olùkọ́ láàrin máa ń bí ìta ìbáyìí wọ́n kà yà àwọn alẹ́kùn sára lábẹ́yà ni wọ́n bá tó máa bá fi kẹ́ bí láì ní kíláà gbé kíláà lọ lórí ni ó wọ́n bá tó máa bá lọ ní wọ́n tó kàlí mọ́ mọ́ mọ́ kàlí lọ lọ́ bá tẹ́fẹ́ ní wọ́n tó kàlí lẹ̀ wọ́n lè wá àtẹ̀lẹ̀ ẹ wo tó bíọ́ náà. àwọn ọmọ ìdílé rẹ̀ náà náà wá ní ìgbà àtàtà fáàtì àtẹ̀lẹ̀ ọmọ ń ṣàkóso bírèk ọ̀pọ̀lọpọ̀ àti ní kí n sábà ọmọ ọmọ ìwé bá ti dá àwọn ọlọ́run máa ń kẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn níbi gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn tí ìgbọ̀nsẹ̀ ká ìgbọ̀nsẹ̀ bá ti tó dé lọ́dọ̀ ọlọ́run máa sábà sọ pẹ̀lú orí yẹn kò sí nǹkan kan tó fara mi yẹn lẹ́lọ. kò sí bá dé láì tó wọ́n ti ní àwọn ọ̀gá yìí ló tó wà wọ́n lè ti ti lọ́dọ̀ọ̀run wọ́n lè tó lórí ìgbọ̀n wọ́n lè tó lórí ìgbọ̀n sí ìkẹta bíbí ọlọ́run tó wà lórí kọ̀bíyà àwa ni káwá àgbà kọ̀bíyà láti gbà látọ̀dọ̀ lọ. ọlọ́run sọ pé bá gbogbo wa bí ata yìí sí káyì nípa gbéra ikú gbọ́dọ̀ kọ́ ọmọ ìlú ẹ̀kọ́ kọ̀ mọ́ nípa bá ti kíkọ́ra àwọn láti ilẹ̀ tí ìfasára náà ta àlẹ́ yìí rà. àwọn àbá àti kíkọ́ra kan láì fún ẹgbẹ́ mi ní ìlú wa ẹ̀sìn ọlọ́run tọ́nà ti sọ ọmọ ẹ̀dẹ́ ìṣẹ̀lẹ̀ lórí ibi ìdí ọ̀pá ìdíjì rẹ̀ mú rè níbi ayé ọ̀nà. Làásù ní ìgbàlẹ̀ bá ti ṣe ńlá ìyípadà òní bẹ̀rẹ̀. Mẹ́ta ọmọ ọ̀gá ọ̀la àdínà àtàrà nà nígbà ayé àná fún un. Ṣùgbọ́n ìtọ́pọ̀ jù náà àwọn èèyàn kò yé wọn ní. Tọ́ba yé wọn ní pẹ̀lú ẹ̀wọ̀n ìbáwọn orí ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ́ àwọn àwọn onímọ̀ wa ní yunifásitì lẹ́wù wọ́n ní kí wọ́n pè ní mọ̀kọ́sí ìṣẹ̀yà the possible control of the uh, objectives of Sharia. kí ni Sharia lẹ́tọ́ lẹ́nu ọ̀dọ́? wọ́n ti wá sí wá sí gbogbo ẹ̀ lọ sí dẹ́nu ìmọ̀sán èdè ìdí ìgbà ìwọ̀dẹ́sì ìmọ̀ba àgbà. kọ́pà àǹfààní wọn lè gbé èèyàn lápapọ̀ kó sì kú ìlera kó òun mọ̀ ní tẹ́sí wà fún un. kò sí ìkẹsàn tó lè lónú mọ́ ẹ̀jẹ̀ tí ọ̀rọ̀ yìí tó torí àǹfààní ara wa ni èyí tó ti àǹfààní tọ́lọ́ ìbáàdà ìtọ́ba ìfúnẹ́ tọ́ba ṣe ní ọjọ́ àdókòtò ọ̀gá àti ní oṣù tóbi àti ní oṣù káfà rẹ̀. Fáǹfà ní tara wa ni tàtà rẹ̀ tó ọba yọ fáǹfà ní tara wa ni ìwọ́n tó ọba yọ kàkà ọ̀nà tí ọlọ́wọ́ bá rẹ̀ tó ti lọ́wọ́ rẹ̀ fún Ẹ̀ńtọ́ ọba yọ bọ́ọ̀kú dàbí bá ń tètè fún ọlọ́wọ́ kò lè tẹ lórí ẹ àjọ àjọmọ ti fọ yóò tún máa níbẹ̀ rẹ ta ló wá sí káàdì wá sẹ́yìn sí ọjọ́ rẹ náà ni ọjọ́ rẹ náà ni ńgbà wo ti yọ lónìí ó lè yóò yọ lọ gbọlọ la ọlọ́run lè débẹ̀ bí o ti débẹ̀ o lè bá bà ní ńlá kan bẹ fẹ́rẹ̀ wọn gbà áhà ẹ̀yìn lágbájá ti sáwọn lórí ọlọ́run tó wá dé kọ ẹ̀ díẹ̀ díẹ̀ nínú àǹfààní kàkà lọ́wọ́ lọ́jọ́ kìíní àná díẹ̀ lọ́ka jẹ́ o àdìgbìyà máa ń bọ̀ pàtìlíkà ní jáde-jáde òun lè dùn ó há bí màá fún tó ń ta àmàlùmọ́ọ́n ọlọ́ọ̀ni àjẹ́ náà ń bọ̀ pé ní àjogún ẹ̀fọn yín lórí tẹ́tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ àwọn àwọn tó bí àwọn afọ́fà fún afọ́fà fàbùfà pé kò ní ìdíyẹ lọ́ọ̀ni ọkàn kò yẹn wà jẹ́ náà kó táwọn bá gbé lọ́dà rí ọ̀ wà sí ìdíjà ìdíjà lọ́dún. أورثتموها بما كنتم تعملون àjẹ́nà yẹn adùnmọ̀ ẹ̀fọn yẹn tí kàbà ní tẹ́tẹ̀ ìgbìmọ̀ ìgbà yẹn ni o. ọwọ́ àyèké díẹ̀ kọ́nà wà fún mi lọ́wọ́. ọwọ́ àyèké díẹ̀ kọ́ rábàní títí tó ṣe kó nínú àbàmì rẹ̀ bí ayé nípa ìdíje ayé rọrùn kọ́nà wọn wá gba àjẹ́nà olùwà àdùnmọ̀ kọ́nà kàtàkùn àti bẹ́ẹ̀ gbogbo wa ọ̀la ìwọ lànà nínú àdìsẹ́ ti máa lu ọlọ́run ẹlẹ́ẹ̀kẹwà oní àdìsá pé rahmatullahi ta'ala fil ilmi wa ta'allumi wa ta'lim orí ọlọ́run àánú rẹ̀ tí ń bẹ́ẹ̀ ní kéyìn onímọ̀ tá a ti sọ àti kéyìn olùkọ́mọ̀ àti kéyìn olùkọ́nyọ̀mọ̀ nǹkan bẹ́ẹ̀ kà lóye àwọn ọkọ̀ onímọ̀ mọ̀ pé àánú ọlọ́run àánú ọlọ́run lọ láti àánú ọlọ́run. nínú tọ́lọ̀ fi jọ́lọ̀ tó náà ní alẹ́ rí tó ní alẹ́ àlè ọba lọ́pọ̀ mọ̀ nínú ẹ̀rọ tó wá wà ń bẹ̀ ètò wa máa ń wúwo gómìnà lẹ́rẹ́ mi ìlà àpàlìlà gbogbo tá a fún nínú díẹ̀ ní ìdígbẹ́lẹ́ lọ́wọ́ ètò wa fún wa láti di àánú rẹ̀ tí ọba fún wa ti la fẹ́ ṣe ti la fẹ́ ṣe pẹ̀lú mọ kíkà tó wà ní ẹsẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ tó ti lè yà ẹsẹ̀ tó ká fẹ́ ta ẹsẹ̀ tó ká yẹ kì ẹsẹ̀ tó ti ká ẹsẹ̀ tó yẹ lọ́kọ̀ ọlọ́wọ́ àti yẹlẹ yẹlẹ bá wọn kájú wa ti jẹun lórí ọlọ́wọ́ àti bíbí ti lọ. kọ́wá náà ti dùn kò ní bẹ́ẹ̀ kò ní bá fẹ́ ta kò ní bíbí lè yà lọ́wọ́ ìyá yìí ò ní rọrùn kò ní rí nípa àwọn ọlọ́ọ̀dà rẹ̀. ìwọ náà wà á yíyan bóyá ní àwọn ọlọ́wọ́ tó ti sáfù ẹ̀dá láti yẹn bá wọ èèyàn láti tọ́ bá dé ẹ̀dá láti yẹn ní ìké ọlọ́run ní oṣù máa wọlé wá bá ọ. ẹnu yóò wọ bẹ́ẹ̀ tí ọba tó wù kalẹ̀ kò ní ní nǹkan mú mi o lè kó nǹkan kọ́fẹ́ yẹn kò lójú sani ọmọkọ̀ mẹ́wàá bọ́ba yẹ kó gún náà nítorí àti iṣẹ́ tó ọba kọ́ ṣe pé tó ọba mọ̀ náà kò yẹ rẹ́ńdà kábíyèsí ẹ̀ fáwọn èèyàn tó ọba rẹ́ńdà kábíyèsí ẹ̀ fáwọn èèyàn kó wà má kẹ́kẹ́ bù kọ́jà pé bí tó ọwà ibi tí ẹ ti níbi kábíyèsí ẹ ní. ọmọ ká bí ọdún ọ̀sẹ̀ wọn ti di bí ọmọ ọdún ẹ̀rọ ló lọ́ọ́ báyìí ọba ọba ọba tó ọ̀gbọ̀n kan sí ọ̀dà aláàbò lọ. ọba ń ṣiṣẹ́ bábà ọbẹ̀ ẹ̀ lọ gbóró mo ń sọ fún gbàdá tí mo ń wí yìí ló gbé ẹ̀fọ́ márùn-ún àti mẹ́fà ọ̀ lọ́fẹ̀ẹ́ lọ fún olúwo ẹ̀ títí kọ̀rọ̀ aláìsọ̀rọ̀ àti kò títọ́ ní ojú ìjẹ́ mi. ọ̀sìn ń gbọ̀kadà ara pàlára àti ìṣe lókè lọ́sọ̀ ojú ń gbọ̀kadà. ìtọ́ba kọ́ńtẹ́tọ̀ ọ̀mà ìta ní ìdílé pé kọ́ rẹ́ta kábí báwọn káwé náà wà lọ́kọ́ olówó o sáfìkì rẹ̀ rẹ̀ ń dà ọwọ́ àdúgbò ẹ̀sìn bẹ́ẹ̀. àbúrò mi rẹ̀ dà méjì díẹ̀ bí kẹ́lí kọ́ kọjá wájú rẹ̀ lójúmọ́ èmi ló tẹ̀lé fún ọ yóò bọ́ bá tọ́ bẹ́ẹ̀ náírà òbí níyàwó ó wọn ká ọkọ̀ lójúmọ́. ìlú jọ ọmọ lára lè ìtọ́ ìná ìtọ́ oníbi láti ná tí wọ́n ní ìdá ní ìdílé ìdá ní ìdílé látara akẹ́kọ̀ọ́ bá lọ́wọ́ tó oore ọlọ́run ti kókó wọn nímà àánú ọlọ́run ìnìmọ̀ bá ní yẹn tí gbogbo wa já mọ́wọ́ kátó ní ìdàgbà dùgbà wọn kódà àwọn orílẹ̀-èdè tó já mọ́wọ́ ìtẹ́yìn kan ní ẹ̀yìn tó ní ọdún tó ní ìdàgbà méjì ní òbí ìbùdónù ní ọgbà bẹ́ẹ̀dì lórí títí kótó wa jẹ́ pé pẹ́ńtẹ́ńtì kéèyàn fi kọ́ ìmọ̀

mọ̀tọ́ba tó tó wáyé mọ́ọ̀dàn ha nínú àwọn sẹ́ẹ̀tì ní wọ́n láì lè. Kèéjì pé ọmọ tó ọmọ tó kódà ọdẹ kíá. Ṣùgbọ́n káwọn yẹn ọlọ́wọ́ kò ní kọ̀ọ̀kọ́ rà lọ. Ẹni tí ọba àtàǹfààní lára rẹ̀ tó kà á yóò fi tòmọ́ tó ti ẹ̀yọ́ ọ̀gbọ̀n dídí lórí wọn bá jẹ́ kò ní ìlú ti máa sọ̀rọ̀ ẹ̀tọ́ wà ní ìfẹ́ ìlú ọ̀gbọ̀n dídí kò sí nítorí ẹ̀jẹ̀ ó lè kọ̀ọ̀kan ẹ̀ kọ̀ọ̀rẹ́ yẹn ti rárá sí lẹ́kọ̀ọ́ bọ́lọ̀ tí wọ́n á dá wa lọ́nu lórí ìdí ẹni tọ́lọ̀ ń bá fún mà tọ́lọ̀ ń gbé sí ẹ́sẹ̀ǹsì àti kọ́mọ wà lọ́dọ̀ rẹ̀ tó sì lè kọ́ tó sì tún lé kọ́ọ̀yàn kọ́mọ pé ìpínlẹ̀ ìkejì ìkẹta nínú àgbọ̀ lọ́wọ́. ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ nípa mọ́tò àti ìgbà àtọ̀tọ̀là àti àdìsíbìrì. ọmọ tí ẹjọ ń sìn àjò sọrí ẹlíṣà ọmọ tí ẹjọ ń sìn àjò lọ tó náà kó àgbà wá dàbí bí ọlọ ọlọ́wọ́ bá tó fi fáwọn ajá abidáhùn ní ìbá ìdìnnà آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ọlọ́ni adébí musa àtọmọdé ẹjọ́ ń ṣe ìrìn àjò lọ ọba jẹta àbíjà olóyè bíbà ìnà wọn wá rí ẹrú sí hàn níbi ẹrú sí àwọn ọlọ́wọ́ ẹ̀rọ kan náà ní olùbí ti gbogbo mẹ́ta olùbí ti ọlọ́wọ́ wa kọ̀ lọ́jà pẹ̀lú oríṣi ti ẹ̀rọ lọ́wọ́ fún wa ṣùgbọ́n kan ló ẹ̀ lọ́dọ̀ tó kún wọn ti kò lẹ́ẹ̀. àtàyìnà rahmata wẹ̀lẹ̀ ẹ̀yìnà ọlọ́run ẹrú ti fi ẹ́ pàdé yẹn àwọn ọlọ́run akpákò lè látọ̀tọ̀ àwọn wa aláwòrán ní látọ̀ náà kéèmà àwọn náà wá ní ìmọ̀ látọ̀tọ̀ àwọn náà gbogbo ìmọ̀ látọ̀tọ̀ ọlọ́run ti wá ìtọ́nà bá fún yẹn ìmọ̀ lọ́wọ́ bá ń bá àti ike ọtí àrùn látọ̀tọ̀ wọn. ẹlẹ́kọ̀ọ́kọ̀lá nínú sáàpù mọ̀ nínú àdúgbò ọlọ́run onímọ̀ ẹni tá a ti ní rákọ́tù láàrin nínú ìrìn náà tó tọ́kọ́tù kọ̀ọ̀rọ̀díyà àwọn ọlọ́dọ́dọ́ ti fáwọn tó nìyẹn látara tọ́kọ́tù kọ̀ọ̀rọ̀díyà àwọn ìtàkùn àwọn ọ̀tà nítorí pé ọ̀nkọ́ nìyẹn ọ̀tọ́tọ́kọ̀ nígbà tá a bá dé ìsọ̀rí kọ̀ọ̀kan tó pẹ̀lú ògbó ọlọ́ ààrẹ kọ̀kọ̀kọ̀ kọ̀kọ̀kọ̀ mẹ́ ìṣàlá fún ìta ti mọ̀ wọ́n bẹ nínú àwọn abáwọlé pé ọ̀rọ̀ tọ́kọ̀tù kọ̀ọ̀rọ̀díyà nìkan làwọn dé síra tíra kan bẹ ní ìgbọ̀nmọ́ pàtó ẹ̀ ní lẹ́yìn ìjábẹ́ tàbí àwọn ìdílé bùjálà ló lè jì ní kò sí nǹkan kan tọkọ bí wí àǹfààní kọ̀ọ̀kan ti bẹ ní fúlọ́ọ̀tì nínú ó lè ta léèkọ̀ léèkọ̀ léèkọ̀ ìrìn tí mo bá wà sọ ọ̀sọ̀lọ́pọ̀ bẹ̀ ní ìfẹ́ ó sì ta léèkọ̀ léèkọ̀ léèkọ̀ kódà ọ̀sọ̀rọ̀ bọ́ọ̀lù bẹ̀ bọ́ọ̀lù náà máa táwọn táwọn máa wù yẹn ọ̀sọ̀rọ̀ ló ti jẹ mọ́ ọ̀rọ̀ ìṣù ìṣù ìṣù ìṣù ìṣù

níta fẹ́ ló mẹ́rin pé àwọn ìtàn tọ́lọ́run bá ń wá lọ Qur'an àánú lọ́lọ́run fi ń bá àwọn mímì káyọ̀ ilé ọ̀dọ́ kó mẹ́ ká ṣe dáadáa ká sì kú mi sí ọ̀dà ọlọ́run tó lọ sọ́ra fi yíyú nípa rẹ̀ ọlọ́run tó yà kọ́ ní tí káàkọ́ ti ní tó ti gbọ́ra fún ìwúlì àdúrà máa káàdà àdìsá ni yóò sọ̀rọ̀ wà láàrin tẹ̀sí kọ̀ọ̀lẹ́sì bẹ́ẹ̀ ní ẹgbẹ́ yìí. وتفصيل كل شيء وهدى ورحمة بقوم يؤمنون ọlọ́pàá tó fi dájúdájú alóòkè ní ìgbẹ́kùn níbi ìsan àwọn yúdú àtàwọn ọmọ ìyá ẹ̀ fún ẹ bá nílà àkàyè kìí ti àdápa rárá kìí ti sàǹdàpá kìí sọ̀rọ̀ bàbá àtàlà ìtọ́sẹ̀lẹ̀ ní alóòkè ní tó tún bẹ́ẹ̀. ما كان حديثا يذكر إن تفعله ولكن تصديق الذي بين يديه قرآن قد تصديق الذي بين يديه انتصاج أمكن يدلني وتفصيل كل شيء قدمتي فصل الحكومة وهدى أجر وَرَحْمَةً وجعلوا لقوم báwo ni ìjọba fẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì là nínú àmì àánú ọlọ́run onáìka kò ní rahmatulahi ta'ala nìyọ̀nùfà àánú ọlọ́run látara wípé ọlọ́run kan ló kú wọn lè rẹ̀. káàdì ìyẹ̀sí ìdẹ́gbẹ̀ ó náwó bè sí ìdẹ́gbẹ̀ rárá gbogbo ojoojúmọ́ rẹ̀ sọ̀wọ́ àtọ́nù ẹ̀rẹ̀ náà máa dé. Oníwòwòwò, oníjẹjẹkújẹ, onídọ́lọ́kúlọ, onírìnkùnì, oníparọ́. Lọ́jọ́ pé ìlú ẹ̀mí bẹ́ẹ̀ onímúkamọ́ta tí o sì máa kúkú kẹta lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní bára sọ Ádámù ọ̀gbà òwú pápá wa ara gan lọ́jọ́ ìdílé ọmọ ẹ̀mí ìyà ọ̀sẹ̀ lọ́rọ̀. ọba gbé anabi wa lọ́wọ́ láàrin sọ́la àwọn àyíká bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí ò ní ilé tààrà lọ́wọ́ ti di àti ìdáhùn ní ọ̀rọ̀ lọ́wọ́. إنا فتحنا لك فتحا مبينا لك الله ما تقدم من ذنبك ọlọ́run bẹ́ẹ̀ lórí ẹ̀ lórí láàyè sọ́rọ̀ ẹ̀ lórí ọ̀ ó fi sí ayé òkè afọ̀tùsọ̀rọ̀ àǹkà nínú àti ìdára ọ̀hún ọlọ́run tàbí tó mọ inú ọlọ́ni wọ́n á kálí náírà wọ́n máa ń wọ àpò àǹtàkìlá fọlá mọ ọ̀rọ̀ abẹ́ ìlú nílé àwọn ọ̀rọ̀ àtọ́wò ìlà wà náà fọlá ọlọ́ni wọ́n fi iná síkà mọ̀láàmù bíi wọ́n á kálí náírà wọ́n máa wọ àpò àǹtàkìlá. ó fi rẹ tọ́lọ́ ti fi ògbé jáde ìjọba ẹgbẹ́ ló ti sàn lọ́ọ̀ọ́ yá òun ti sínú ẹ̀mí rẹ wàkàtà ìnáta ọ̀bẹ̀ wà wọlé wọn bá wà á sọ̀rọ̀ kàtà. ọlọ́run ló ní dúdúdúdú nílẹ̀ tó wọ́n lórí ìdáwó yọ. gbogbo wa wà láàyè káàkiri àti ìfọwọ́ra ni. inú àti ìtàn ní ìwọ sọlọ lọ àjọ ní ọlọ́ọ̀bà yìí sọlá pé láwùláwù tó ti nìbò lẹ́tọ́ àtà lọ́wọ́ àbíkù wọ́n lọ àtà àti kọ́wọ́ mi tó ti lè kúrò náà yẹ kó Ẹni ọba máa ń tẹ́tẹ̀ ọlọ́ọ̀ta tó wà wáyé ẹ kúrò yẹlẹ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sẹ̀ ọlọ́run kò fà wọ́n yìí. bẹ́ẹ̀ ni kúmá àwọn mọ̀láyíkà ni láti àwọn mọ̀láyíkà ni láyé àbúrò náà máa ń tọ́ àwọn ẹ̀ láyé àbúrò náà láyé àbúrò náà àwọn àbáwọ̀ ẹ̀ máa yóò máa yóò máa lọ. àwọn mọ̀láyíkà ni gbogbo àti ọlọ́run àwọn ìyá àbá àti mẹ́fẹ́ irú náà táwa lórí ìyàwó ní ti rúkù nìkan yẹn rúkù yẹn rúkù ní bí tí èmi jẹ náà abantuwa rubuja nafsu wawe wa inna nafsa la amara bisu ẹni tí èsì lè bẹ̀rù làwọn tó ń ja ẹni tí èsì lè bẹ̀rù nafsu náà ló rú ṣùgbọ́n ọ̀dọ̀ rẹ̀ lè ní àjẹnù rúbù wọn náà ní nafsu wọn ẹni tí tó lè ṣe ìtọ́ lè bẹ̀rù ó lè dáwọ́ àjẹnù lọ́rùn. àníkọ̀ọ́ náà láti sọ̀rọ̀ àbẹ̀tẹ̀ náà wọ́n láti kúndì nìbù tẹ́ ẹ̀ bá máa jẹ́ tẹ̀lé àgbá láti àbá lọ́wọ́ ọ̀rùn náà bá kó pa láyé wà á ta àbẹ̀káwó ní ìbá wa mú àwọn èèyàn ní ìwà yóò ṣe ní búrọ́ tí wọ́n máa tẹ́tẹ̀ wọ́n yẹ kí wọ́n kó wọn pa lọ́wọ́. ọlọ́run ti ya ìgbà láti yà lẹ́yìn ní àdúrà kó rà dá àwọn tó ti yẹ إن الله يغفر الذنوب جميعا أي يمكن تأتي جنبك أتي أتي بطر لا تقنطوا من رحمة الله أي لو دخلوا جاكم أي أقول لك الله لا تقنطوا من رحمة الله ثم أقول لك من أتي àwọn akọ́wá akọ́wá ọdún wa nínú àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀ ká dá ọ̀rọ̀ kọ́ta gbogbo wa gbogbo ẹ̀ bá dákọ̀lọ̀ kọ́sà àdúgbò wa èyí tá a tún máa dákọ̀lọ̀ kọ́sà àdúgbò wa mọ̀jẹ̀ àti ìyẹ̀rọ rárá mọ̀jẹ̀ àbúrò ìyẹ̀rọ ọ̀la àti tóbi ọlọ́kọ̀lá rẹ̀ ọlọ́wọ́ bá sọ fún wa inú sọ́rọ́tàlá náà àyà ti pọ̀ lórí ọ̀rọ̀ yìí ọlọ́run wọn ni dáadáa akálẹ̀ ní ìnáyùkùn inú wọn náà fi àyà ti náà fàkúlì sàlámù ní أنه من يعمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم الله أكبر قال وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí a yà wá wọ́n ti ìgbàgbọ́ ti bẹ lọ́dọ̀ ọkùnrin fún mi wọ́n wá láwọn àdáni bàbá mi sábà àkùnrin àyè fún sálábà nìyẹn kí ni tuma sálábà ó lè ní gbogbo tí bá ní ìlú kọ́lọ̀ ní kúrò ìbò bẹ̀ ìtumọ̀ sálábà sálábà ọlọ́run kò fi ọ̀la rẹ̀ mọ̀ ìgbógun tó bá ní ilé ayé tọ́lọ́ tọ́lọ́ yẹn tọ́lọ́ yẹn kọ́lọ̀ kọ́lọ̀ bẹ̀ ìtumọ̀ sálábà. ìyẹn ọ̀la wọn ni wọn wá ní àwọn ènìyàn bá lọ́wọ́ sí a ọlọ́run ní ọ̀rọ̀ tó ń wà. ìgbà ọ̀rọ̀ ojú ti ọ̀rọ̀ ojú mọ̀ ọ̀rọ̀ ojú mọ̀ fún ọmọ tí wọ́n jẹ́ ń sọ náà. nítorí kò bá púpọ̀ ara rẹ̀ kó ọmọ tó lójú lójú lójú lójú lójú ó sì fi gbogbo èlú ti lò sí fún mi lóko gbogbo àwọn tó <laughs> ń ṣe yóò lù tàbí ẹgbẹ́ yóò lò tó ń pèmí lọ káàkiri gbogbo àbá wà láyé àti wọ́n tó gbogbo ìgbà. Ibi ọjà ló ti gbà ló jẹ ní. Ẹgbẹ́ ọ̀dọ́ gbogbo ojú òkè ẹ̀kọ́ mi lọ kọ́ fà ìgbà àti olókùdókò bóòlù ṣe ìdókòdó ti gbà fún wọn. Bóòlù ṣe ìdókòdó ti gbà fún wọn tọ́wá ń bá ìlú lẹ́gbẹ́ àtúwọ́ ọbẹ̀ ẹ̀yẹ́wẹ̀ẹ́dẹ́ ń lu ìgbésí ayé wa ètò pọ̀ ju bẹ́ẹ̀ ní dẹ́kun dẹ́kun dẹ́kun dẹ́kun lórí ẹ̀kọ́ ni lọ́dọ̀ alẹ́ ní ìjẹ́ ni. mo ìlú sàlàyé wo ó ní kó kó di ayé àwọn tó ti yà ní wọ́n ń kó di ayé ní ìlú ìlú ìlú. ó lè sọ fún mi ìdáwọ́dá àwọn tó ti bá mi kékeré ní ọ̀rọ̀ ọ̀rọ̀ òní. ó ti ẹ̀ bá ayé lẹ́sìn mọ́tò ọ̀pọ̀ ayé lẹ̀ mọ́ ara níta àwọn àwọn àdúgbò náà ti yọ níta àwọn tó padà àdúgbò ayé lè yọ. kí ẹ bá rí ẹni tó bá bẹ̀rẹ̀ sí rẹ̀ áà ó lè rè níta àwọn abẹ́lé gbogbo ẹ̀ áà ó lè mú ọdẹ bí lẹ́kọ̀ọ́ máa gbowó ọdẹ níta máa gbowó ọdẹ ìṣe káàkiri. láti abẹ́kọ̀ọ́ kan tó áà alórí kan náà àwọn abáyé ọ̀rọ̀ ìjọba ẹ̀ náà bá ọ̀gá náà ní ìròyìn ilẹ̀ yìí wá ó ní ẹgbẹ́ ń bọ̀ tó ti lọ tó tó lè bọ ọlọ́ọ̀bọ. inú àwọn àtọ̀gbà tí wọ́n tẹ̀lé wáyé ó ní ẹlẹ́bọ tó kú sórí ẹ̀bọ. ọ̀rọ̀ tó sọ inú kójú òótọ́ ní ìkọjá náà. tọ́ba jẹ́ lọ ó ti lè fi ìjà lọ lọ ó lè mú ìyí tá a lè. jẹ́ òótọ́ sọ́gbà ń tẹ̀lé lọ́fẹ́ fún. àbáwọ̀ tó yí kéyìí ó fẹ́ sílẹ̀ nìgbà ah, ọmọ ìlú ìlú owó yìí. ìyẹn nke ìgbẹ́fẹ́ dúpẹ́ mọ kẹ́kẹ́ lásán lọ olóòtú yìí tó lọ ìsọtúmọ̀ tọ́hún ní ìgbẹ́jọ́ rẹ̀ wájú torí tó ní àti àti ó kò kò tún àti máa wájú إن السمع والبصر والفؤاد كل ذلك كان عنه مسؤولا طبعا لمن تعجل ولا أمر طبعا دي ما ليس له ẹlòmíì ló ní kékeré ní kẹ́kẹ́ kẹ́kẹ́ tí àwọn yóò ṣe wọlé yóò ṣe lè fi àwọn kọ́ òkú wàhálà kò sì sí ìjẹun oníyóò kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́. àìmọye kẹ́míkẹ́mí ti olóòlò pọ̀npọ̀ àná ntọ́lọ̀ ti bu ara náà nù ṣé wá àtìmú sọ̀rọ̀ dúdú kò sì kàn án yọ̀dọ̀ fẹ́ jọ̀rọ̀ wá jù ọ́ sẹ́ni ìwé lọ́wọ́ wá kó kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ tó fà wọ́n bẹ̀rẹ̀ kò wọ́n tẹ̀ lọ́dọ̀ tó bá yà ìròyìn ọjọ́ ìgbàlódé náà kò wọ́n tẹ̀ lọ́dọ̀ tó bá yà kó pín kọ́ lọ́dọ̀ lọ́rùn. ebi tí wàá náà tóbi bàálù kọjá tóbi bàálù kọjá sí tóbi bàálù kọjá sí ìyẹn òkú ilé wájú ọlọ́run ó rò ìyá ìlú omi lọ. ọlọ́ni tí àwọn ọmọbìnrin bá wá bá ní wọ àtẹ́bí ìfàkùnlítà làákùnrin àyè kó sálámù sí wọn tí ọlá ọlọ́kọ́ máa bẹ fún wọn wá fún wọn sọ fún wọn pé kàtàbà rọ́pò kò máa ń àná ọlọ́run tí lọ́rọ̀ rẹ̀ lórí ẹ̀jẹ̀ ara ẹ̀ kúkú wọn máa tà lù tí ọ̀gá bá ń múra fẹ́ tó gbà. ẹ̀dá múra fẹ́ tó gbà tí ọ̀gá bá tó wa múra fẹ́ tó gbà. ọjọ́ tó kílẹ̀ pé ṣẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ìyá rẹ̀ ń bẹ́ à bó ṣe ń tẹ́tẹ́ kọ̀ọ̀kan tàbí rẹ̀ ti fi gbogbo ayé à nǹkan dé. sàánú ọlọ́run yìí mọ̀nyá àmìlà ní kúnṣú anáwó mọ̀nyá àmìlà ní kúnṣú a ẹ̀yìn yòókù ní oyin tó bá ta ìdá ná bí dàda ọ̀la sí ní lọ́kùn dada o ká lọ́kùn dada ká tó máa kú tó kúrò àná o wọ́n á ti gbà wà láti ẹ bá fàyídá nínú yín tó fàyídá ẹ gbígbà àgbà ní lórí àìní ẹ̀rọ nílẹ̀. tòun máa sáábà lẹ́yìn ìgbà náà tó wá tó bá lọ ọ̀dọ́ ọ̀dọ́ ní báàkì lẹ́yìn ìgbà náà wà á tó láhà tó tó wá sí dáadáa bá a ti nà owó ká owó rọ̀ sí. ọlọ́run bá wa lákòókò ní aláàánú mi yóò sàmú ìdúró òun lórí ìwà rẹ̀. àyíláwò ìbílẹ̀ nípa títóbi ọlọ́run àyíláwò sílẹ̀ nípa abúlé bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ ìdí ká mọ̀ ọ́ fún ẹ̀jẹ̀. Tí ìbáláwò sílẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ lọ́nà fún mi, gágá kan gágá kan níbi wáyà ọ̀rọ̀ àjọwáyì níbi níbi ìdájọ́ ẹ̀jẹ̀ ọ̀hún àlọ́. Tíná ti fẹ́ lábẹ́ yọ kan ẹgbẹ́ wọ́yà ọ̀ ìmọ̀wé àwọn olùwà ọmọdé ìdí ẹ̀kọ́ ní ẹ̀ka ẹ̀rọ rẹ̀. Lẹ́ẹ̀bá kúta lẹ́ẹ̀dọ̀wọ́ ẹ̀yọ́ gàgà yọrọ la tí ẹ máa dojú mẹ tí ẹ máa lọ wọ́n kàn yóò ṣe ṣe ṣe ọmọ yẹn tí ọ sọ lè dà ṣùgbọ́n àti àbòsí rẹ̀ lórí ẹsẹ̀ lórí abúlé tẹ́lẹ̀ àti ìjà ọlọ́run tọ́lọ̀ pátá gbogbo wa ti ṣe ká máa yẹsẹ̀ yẹn ọlọ́run wa ti mú mi ní ìdìbò wọn tẹ̀lé ọwọ́ àti tí bá ń bá wa bá ọ sọ fún wa yóò ṣe é bá ṣe àbúrò dídá àlàyé nítorí àyè àrùn sílẹ̀. tí a máa dúró lẹ́yìn ìgbà náà ọlọ́run bá yọ àwọn ikú òògùn wa ọlọ́run náà fi kọ́sà mọ́ ikú òògùn wa o. ìta àmọ́ nínú ẹ̀sẹ̀ àti ìta àmọ́ nínú ẹ̀sẹ̀ ìta àmọ́ mọ́ta àti ìta àmọ́ mọ́ta ọlọ́run kọ́sà mọ́ ikú òògùn wa ọlọ́run kọ́ ní àti wà fún àti wà fún àti wà fún àti wí àti gbọ́ kọlọ́mọdé ọ̀sẹ̀ láàrin wa ọ̀rẹ́ ìfọlá tó láàrin rẹ̀ náà ló sùn náà. اللهم آتنا فيما عليك وآتنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت فقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليه إنه لا يضل من هو عليه Salaam. No, no, because tí ó wà ní ìṣẹ́ ẹ̀ tó bá wọ́n jẹ́ fún wíìkì. Bó ń fi àwọn wíńdẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn. So wíńdẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ní ìlànà. Tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ báyìí tó ti fẹ́ wọ́n dàgbà oṣù wíìkì ìjọba ẹ̀ fẹ́ dàgbà tó lè dàgbà kí ẹ̀rọ ọlẹ́dọ̀ kọjọ òsìlẹ́tẹ̀ yọ̀nù bẹ̀rẹ̀ ló wà ní. So àtọ́mọ́lọ́dọ̀ tó ń gbé gbé gbàgbà bá rẹ̀ ló lè jọ fún ó ti gbà ó ti yàgò bí márùn lẹ́yìn àtúbà ó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ilé ẹ̀tẹ̀bà ẹ̀tẹ̀bà ti ti di bẹ́ẹ̀ ló lù ó ti lẹ́tọ̀ infection ti wà nù ẹ̀ abẹ́ ti bá àtọ́ ìlú oṣù káyọ̀ gbogbo náà ó ní ìlú kọ́tà ìlú oṣù tó tó kọ́ so ó ní láti dáwọ̀ ẹ̀ lè bá a mo rò ó so ìwé ẹ̀ka yẹn àbẹ náà tó jọ náà kọ́ sáà mọ́tò kò sí kò lè fi àtiwá lóyá wọ́n tẹ̀lé ìdẹ́kùtọ̀ sí ẹgbẹ́ pé tó wá jẹ́ pé wúdínẹ́sì yẹn ti bí balá wọ́n lè sọ kọjá rẹ̀. Gracias.